الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو مهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا اما بعد فان اخر الحديث كتاب الله وخير الهدي حديث محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا القاضي بالله من النار السلام عليكم ورحمة الله وبركاته. Oh.

وعليه أعرض على جبريل بالمشكلة العلمية ثانيا أجرى سبحان الحسن للبيتات السلطان الإجرامية التي تنظر يقول الرجل الجاهلية ودليل الجيبه ودليل الجهاد تراثة تؤشابرة تصوفية lọ múrò sí à lọ sàwọn àdìsù lọ mú ọ̀tẹ́ nílà lọ sí lọ́pù tọ́lẹ̀ ní ipá àtàwọn àti àdìsù àti àdìsù ìlú ara ẹgbẹ́ tí mo fòwò sí owó tó ná ẹ̀kọ́ tó ń lẹ́sí ilé ẹ̀kọ́ bí i àmẹ́sí náà kàdá àdìsù àti fàfílì ara wọ́n lè dá sẹ̀lẹ̀ ilẹ̀ sẹ̀lẹ̀ ìlú daga littafin yana tsayi shi a ramu yaka mata zuwa a raskirka zuwa su kaci shi gurupu shi a misali bari ne shi babu masana shi a cikin kadiratu ba gurup kungiyar shi a jirusa inda ma sahara wajen yahudi kapu da zaba shi da yahudi na kungiyar ismu abdullahi saba yahudu ke na amfani shi da sara idan a ke gida mutum ya fide ni ya musulunci ga musulmi mu yau wasa ba ba abba ta da ke mutu ta yi ta daga ganwewa ta ji a duk wa na fi aliyu rabbi allah mutu ya ji ya kasu etiya ta yi ta a jiko wasa a nan alwafiya da kirafa mutu ta yi ta daga gana a duk sa san da ba ya jari na alayya ko sai su ga sanna ya ifa ku go gode da ni dirida tun ba rafa ku na manzan da ku tiya ku ja sai da ni da ta sai ya ko wa hada ma ta tarku biyu al-kubur shiriya dan ne ne na littafi ya shi a da kita ta yi a sai ya dace a majiyar gannan na falkumbi a yi kusurin kumbi na kalitafin al-makala turkira kan wayar nan fi kitabi al-makala turkira kuga yukin fi wujuhi wayar da shi na abu da su sabai da mu ويعتبره أول من قال بفضل إمامة علي ورجعته وتجدو وتجدو قوما إمام بعد نكاية جبت سيدنا علي لا إمام الزمان يجب سيدنا علي مقاعد مجان وأظهر الصعد على أسلم بن عمر وشعيب بلا سيدنا بكر وما بلا سيدنا عمر وعثمان وخير الصحابة وما أي سيدنا عثمان بالصحابة الجلد كما قال في النبخة في الكتاب في كرب الشيعة يجينا النبخة من ما يشيء أجل وكيف ذلك في كرب الشيعة وكما قال في الكشي يجينا الكشي تجيك في كتاب في ذلك والمعروف برجال الكشي رجال الكشي ومن الشيعة المعاصرين من يشي أن المتفاهم يستوانا القائلين لوجود عبد الله بن سبع نشي أن الزكاة لا تستفيد ونا محمد علي المعلم متى إذا محمد علي المعلم في كتاب في كتاب عبد الله بن سبع قبل أن يجب بين الحقيقة المجهولة إلا أحيك أن ذاك الشعب هذا يتعلم والإنقلاب في الأدلة da negativa, o gagã, administração, adini mani yoro ne ko daga shi ne ni ne ga ga ba da mu sai gogo gogo a ga ne mun sai ya ce ne da ya o ga ana go sanan wa ulai jami'u li kibar shuyukh rafida ga ta sai shi ne ni ba mu sai shi a jiwa ki wa ne ga al-kulli al-bakhati alkishi ba ta da take kawo ko ko shi a jara ana wato ga wani irin da shi ake yin da guda yana da wani ba wuya a cikin sallallahu alaihi wa alihi wa sallam na yin ba sallan gara عليكم بسنتي وسنة الخلفاء الراشدين. يبقى سنة يلعبوا سنة يا الخلفاء الراشدين. لو زوجنا كل أمة يدخلون الجنة إلا من أبى أبو من فاتا جاهزين كذا ما نقول قيل من يأبى أجاهد ذات الظاهر من أطاعني ذا تلك الأجانب إلى جاهزين ولا أطاعني فقد أبى فأنا ما قاعد يجيبانا نقول لكم يا الله الجنة يوم إذا زوجنا ترى شوف على ما أجل في الله ليه هو الأسئلة يقول نجم ما كان هذا يشوف يوم يشوف láàyè bí ipò àná ilá láàyè zandora pẹ̀lú ìpàwọ́ pẹ̀lú àti sẹ̀lẹ́dá ti yín náà àlẹ́kàlẹ́. ẹni ọjọ́ wo yẹn náà nga yà á fi wọn láàbà wọ́n á fi wọn kú yẹn ní tuntun etí yẹn ní tuntun tu wọ́n bá yìí fi wọn kú náà tọ́kẹ́ yà sọ ọ̀ma sẹ̀lẹ́dá ti tuntun náà kàná ní tu tó etí ayé وخير الناس قتلي ثم الذين يلونه ثم الذين يلونه رجال كيف يلقى يتكون منهم ونصد الرجلان ونصد الرجلان فأوشي أنا دبل تعليل وكثير لنا عليك صلى الله عليه وسلم ويعظ الله والمؤمنون إلا على ربك شيء تقال نفسه مؤمن يبقى نفسه فأنا جيلا يكون في المقبل كثير نفسه kaga annabi ya yi nan annabi ga muhu a babakar falisan yi nan eh na eh, bakar tsoro ne da ake yi sallah yana zan wadana annabi ga inna shaytana la yabruku bika ya umar shaytan da ke cikin nan ko yana zan wadana annabi sa sallah da ke cikin sai na Usman bu annabi sa sallah ga ala astahi min rajul tastahi minhu al malaika yawa da yusu ya da malaika yusu yuna sai na wasu ma ji ji mai yaji da su babu na nufi don ma zama ma da ba a nila ba da mu daga yi nan nan yanzu wasu sai na wasu ma lafi nan wucewa na gusa wa ya ji gani can da yi ɗan nan nan wani yana abakar umar usman ali son a zubairu sa'adu ya kai fatar da nake ali sa'a san da ma ya bushara ga a da aljanna amma an gwamnati wani zanzon da nake wa alaƙa da sa zanzon da nake wa a tsaye ne shi da a ciyo nan in za ki gwamnati sanwa da wani a cikin wuce ba وقاعد استطرنا الطوائف المرسلة ايه تقيم وقال لي ان كوت ايش جدا يجونا زان جون دوغان يجي يصانا وانا وانا كيري كيري بشنا وانا كيري بعد اكي لغا شي اش اكي لغا يوم شي جفاد شي e wata ala ki ne mutunta da fraud za ce za shafu ga wuyalu musulunci daga wuyalu musulunci ga ka za ka yi alibi musa na ka ji alibi musu ya yi jana ga yi shan kudu ga ya alifo ka ji na alibi zakaru ya yi jana ga zakaru ga ya alifo ka ji goma da wasu ka ji ya yi jana su ga sai na yi ga ya alifa kuma kuwa ga a bakar da umar da wasu mai zani a ji sai na alibi mutunci ataaku kawutiri mataaku ɛna adigo ɛkoba kawuta na kodo kuturu nso agbɛrɛbɛ ti ɛna tumu ala asoma kakɔtu akɔkɛlɛ ɔkɔlɔ ɔtuma ɛna tu apete awo kuturu nso mo fia esi ɛdɔ de ɛdɛ ni kuturu nso na ìlà wuta awo ti ìlà wutu ne ti ìlà wutu awa mɛri ti kana ko ɛna mɛsɛ bo ada lɛ kɛ sɔɔ abɛgɛ adɛ k'a ti wa akɔ kura nu bia ɛbɔ ne sɔɔ abɛgɛ akɔ kura nu bio ada lɛ kɛ sɔɔ abɛgɛ adɛ k'a ti wa alaka to a jita ni ya e wanda ubana ne ke ba ba da su da yo adan da ta ta ta ta ka ku automatically wa wato a duk cin da ya gwada wa ga ni ga da kirki da ta ko da ta ce لو كان محمد رجلا صالحا لكان اصحابه قوم صالحون da duk ga ita kirki da ba duk ga kirki wallahi kin da wajin su amma yayin da yòtò kó ẹgbẹ́ àwọn tó lè ṣìdá ní adájọ́ ọgbẹ́ ìlú ìgbà dẹ̀gbà sábà ẹ̀rọ ẹgbẹ́ àwọn ẹ̀fọ́ wa àwọn ti bàrà wò. ìgbọ́wọ́ kọ́ alẹ́ o ìdí ìdí dájú lóṣù kọ́ alẹ́ sọ gíga قال فقد أجدام الصدقية شركة الشيء أبدا الصدقية أغير أخبار عبد الله بن سبع أغير سيد نبدا نقول صبينا الذي فلا يعني لجعل قلوب الشيخ سيدنا علي وعلي أخبرنا وزعم أنه كان نبيا وفي تعجب قال سيدنا علي يعمله يعني ثم غلاتي وسيعتي أكبر كيف سيدنا علي حتى زعم أنه الله وفي أكبر سيدنا علي وعلي وقال البغدادي كذلك البغدادي شيء كثير وقال وكان ابن السوداء ابن السوداء وهاتي ابن السوداء ويجي يجي عبد الله بن سبا أي ابن سبا في الأصل يهوديا من هذه الحيرة أصل المعنى وكان في الأصل يوميا وفي بعض يومي من هذه الحيرة التي يسير الشيوخ فأظهر الإسلام وتموت وتمسك الأول ما نوالا هو المسلمين ما زي من الذين من الذين يكاتب mbiato mtakia msuluhisho watu huo jifanyoni sio msuluhisho yabuji sio wetiende siku msuluhisho abudani ale kama gani وأراد da يكون له عند أهل الكوفة سوق ورئاسة mukitewa gaskiya kufa ciyo wuyuta kiyo ega jati alamu ayo bari sansalongo umujula yujuya gasiko uje masai babu fadakara lahu annahu wajida fi tawrati mujisiye ka mujisiye ngo uje uta tawra ya babu ana bi kulli nabiyin wa fiyan ga adadin dondo a ce sanin wajen zuwa sai shiga kajin wuya ya da daga kaji a nifa zuwa kuna nan nan wa an da hadin da rasu yadda wa an rufi muhammad sallallahu ku zai da yadda hadi ga da nan a ne sa su yi wasu shiga ga ji hadi ne wa ga nifa zuwa kuna ga malla min hadin karamati fi ma ko ila ma ni fatin imama ya na shi a kitan mujallad ne ke ibn mutaisir kuzi na kawo ibn mutaisir mamman baka rubuta sai shi a jihu amma kai ta fi maganin concentrate a kawai nan sai na a gida ki ma musulma ne ko yanzu ne shi na ne strong wo kari ta fi ci boci mu da jini wo to ke fi ke ta ce shi wannan jira ya ta ko da wala ni ta ci da ce za su daga ko bila da fa ko je ko ko da wo je ce sa ne ya da shan za a faɗi na musa shi sha da na shehu isra'i ibn taymiya da mu ibn taymiya ce mai lamina da ce mai lamina da karabati sai ko da ta bolo zuba ibn taymiya da wuce shi istikhara ga bismillah la ta ji jani ta dinna to ci jiran ki yunga ga biladi sunnatu nabawiya fi nafsi kalami shi atwal qadariyya litati sai shona ga rakki sai shi a jahiliyan da shi min hadi sunnah nga masaaki a yɛsɛra gɛgɛ bɛ bi daa tu na tɛnɛ wie bɛ do yaba yaba tiyo ti bɛ se yɛ yɛrɛ ti ali ti ali ta ali ti tu zɛlɛ ti fɔ ne to ba ko bɛ mu zɛlɛ ti fɔ ta a ti tɛ ba ta ale ti bɛ ne yi ka yɔ ne bɛ yi na ti a fun na ni ta n'o ni o bɛ wa ko ti ti ne ti ne ti ne ti ne ti ne ti ne kasi kasi ti ne ni ta ti tu ni ne mu wa ka ko ma ta wa marje da ke nini almuhalla ya garu ya ba ci risalatun fil munazara yanzu ya yi nazu ne ya tashi min hajjin kullatin na bawiya ya yi tayyiya ya yi miki a tankin a tankin lima wanda fi tarihin kawai tarihin al-abafi ya abdurrahman bin mu'allib ya jemani na wajin rashi ya bumu da ji kawai nan idan na ji kun yo bani bani technical kebe gori ko ne bani gari ya lai da to don ne ne la ji har ko ke ki ko ko nan ne ne ne ka ta da ta da jaba du a ti je ne ki ko ne ta ta ta ta da ko ki da mu a diga a diga ne ki ne je la ko ne ne oh god Allah ya yi. Gowa ta shahar tsari حديث السبع الذي أمر من حضر الظهور للنصر بإمام التعليم كم؟ أشار الثاني في نجيب السبع نجيب تعرف عن مكانك نفسك كده نجيب إيه على إمامنا وذكر عن السبعية أنها أول فرقة قالت بالتوقف وكيف تفكير الأرقة بالإياش أغاني تعرف عن مكانك إيه كيف بالغيبة والرجحة àti àtẹ̀lé tí àìsàn ìbọn tí àìsàn ìbọn ìlà fún àbájá ìdájíjọ ìlà ìpè níwọ̀n ìdíje ẹlẹ́wọ̀n ẹ̀sùn wọn náà àti ilé ṣí àjọ àti ìbámu ìbámu kó o fẹ́ àbọ̀ tí ó fẹ́ bá fẹ́ ní ó ìmáàmù lé lápòtùmọ̀ náà wùyá ìmáàmù máa yí kó máa yí máa lẹ́kọ̀ọ́ láti ṣí àjọ. ابن ماجو أعطوه محمد بن حسن الأكثري العالم ولذا تنشي أجوكي وقام محمد بن حسن أو ولذا تنشي أجوكي الحسن الأكثري أمة جاء تسيو جاء جيجان جاء amma daga ne ba su game da game da wasu da karshe da dubu a gafin na karimani a yi kuma so mu kushin karshe ya gama duk yau so su so so mu so mu kushin ba da ya da da gaskiya ke ga albai ko ko da ya da ba mu so kushin ba mu ya duk da ne uwe uwe ki la do ti fu ya ku tu kanda lo ti na mu lo ti fo ku lo ti fu ma ko ni lo ti ko na yu tu lo wu da ko ku ni ku ti ko lo a je ta shi ke

alimar ma ke shi a shiga siya a ganga siya ga kabaki nga ba shi na ba wuce wa ke wa mutum wa fiye zuzagi wa fiye zuzagi har su babu ne da jafe ne da haza ne tsanin ali muhammadi tani da ni tsanin ali da shuwa nan ka da ni ali muhammadin da rafi nga yi a ali da shuwa da wasu da sosai da wani kin na sai shi nan wa fiye zuzagi nan ko da jala da jihar togo ya zuba ba su na daidai da ni ya bude zaki iza na ne diga ga ke ce ya ce ga ce su ga jani no so waye ga a ga shi no ya ga a ga ma ce ba ga ce ya shi shi a ga shi sun za ma ji sai na ji har da za ma ji a ja ko da ba wuce so ke bana shi a wuce ba ta ga ku kiya ana da yau adakije adakije yan wayar da ke mu da ni a dari a dari tale ne mun da yaji na shi shi ne shi ya wuce a shi ya ta bar da kiyo a raja ko sai ki kwa kiyali ko la ji da wannan nan in ga sallah ta ce mun ya shi da su da ake daga shi ya yi man kwa kata ŋu ka yi gã dze la ɖo fɔ alisia nya me dza ti ti sɔ tɛnɔ efɔ alisia me na tún ayo tí esi me gbɔ wòle ayi me gbɔ fún la yi ŋgɔ asu mo agake yi ka yi se nya ase yi ka yi se ne aga yi se aga yi se ya yi yi ya ti wo ze ke ake yi ke esi ame dza tu ne aga yi se be ya yi yi ya ti wo tu me wɔ ase ti si ati ma ba tu tu me ɖe tu si ati pe tu me gɛlɛ ne rabu da shi da ya wanda haka da tsirin kuwa to rike a cikin jen ba da rufi amma ya ga tsirin kuka kayi ne gwamna shi a shiga kana da shiga al'umman ga ga sabon jiri na da ne ga ga sabon jiri na ga shi a shi a ga sabon jiri ne na ma ke ga gwanan annabi ko yake timaniya a ga na ke ga gwanan ga timaniyo ne ke fatan salonan lórí agbọ̀tún lè jọjọ́ sí yẹn mùsùlùmí wa. إن الصوفي أجاكم يعني هو المخالف لأهل الحكي كاتب بلا خلاف بيننا زنبل لنا يعني سنغاك سيو لبانا تاوتي كافر عمري سيو لبانا وسيو وشبوا الكشي الكاشاني القمي الفرد الكاشاني فاتا لبيتنا جيسو القمي طب قال القول بالإمامة عليه إنه نفعي تعليل الإمام وخلافة جملة بقدر فنجو نصا ووصية أجلت الجنوين كوجو وصيت معرفة على الجو أجل عليك عليك لا إنه تستعيد لا ندور إلى القرآن كم كم إذا قال الدنيا unusual وقد تعددت فيما بعد كلا الشيعة إيه إذا كان كاكا كاكا يكفر كاكا يقول يشيجا كاكا وأقوال لم يجاني إلا عشرات الفلس ولا أقوال داخل كفوه كوي لديه زيدية وبيدية إسماعيلية رافضة فاتبية شيعة فالبهائية tolóso eré ní tìlókù sápásápá yéṣi àjọra jẹtọ rẹ máa ní ayé èdè pẹlú àìdọgbọ gbọdọ èsì gáyé èsì èsì èsì èké èsì. wàhá kàdá ti àgáyé ìbùdẹ́dà ti ṣí á àǹkọ́ òrìbí wọ̀ fún yà á ní kí káta sí àìsọ àjọ ìdílọ́dọ̀ lẹ́bí àti àyà ìṣẹ̀ náà. nga lọ́wọ́ lọ́wọ́ ní ìdálé náà nga àyè lọ́wọ́ nga àyè lọ́wọ́ lọ́wọ́ aláwọ̀ wa ni mọ́ta wa Agana ila ya yi jana ani ta san da ga da kida dirimi wa ni ba ku ni ga yi ba ni yi ye ni yo ama be na ni ga yi yo yi pa ni ya yi jana ani ti ga ni ti a ba ni ti ki ya ni ta ka ni ba ni ga ba ni ga ha zai yi wani za ka zai ya zuwa wani ga ake ya gane haka za na rukun jannata an yi yaro a janna wa shi a su za a imani na wuce mani ina shi ya yi jima ta gwalo ba ba ke da shi kibo a ma da ba ta ba ta ka zai suke a nan yau wani yau ko a ne ba su da mutu biya yau? kun ga ganna والرجع والضجة مسألة يا رجع تقول أقعد الإمام المالي قالت يا لاتيو أيا كيدا أيا كذا تدوس فوت يا الإمام المالي وزغا قال الإمام المالي قالت لنا نفاتنا فاتنا العشاء تراي مغنى العشاء تراي وجود وجود لا يا عزي والعياذ بالله أقنا العشاء كذا الله ما يكون ظالمون ولوان كثيرا إذا قالت النقطة هو أنا في ممكن يقول لك قال خبيثات من خبيثين ولا خبيث من الخبيثات والغيبة الغيبة الكبرى لا تعلو na na imamu baki gina ya bani ba don gaba e e na ga ya gaba na gaba na ya ba don ana gaba na ke ne da ja gaba na ya kuku mun ya ta a ga na so gugusho wantiyautya wantiyautya kandiwo gajegajetuku nga ungaipavo ungaipakwenze ngushe nimbono evukena ungewane ungewo utatekoza jozo zikali vaungaliekalonga atigaka kano n'oge kuwaga no kilativekikazanga edetebona noyekeivo tepani wiki teteki bani alkeivo tukuburajo zanduvawa tukubanga tekiyo sai ka kula wa kiya ne ga dukku la ga aga ba di kiya ga ga ajin Allah ko ne wata shi kiyo sai shi wa wuce ya ba ala shi so si a ko ko ba ne shi yo ko ga kin ne ke kile ke ko ko ba no a ga ga ni ka san da ga ka ma ga kiya na ga ba ne ga she ba ne ko na ce ba ne ko ko di bali walkauli bitaalihi lilaima kai agai a yo to kai to ko e gwan no filita ke shi a to dai mo ya da ni na maka da ma yuru imamwa dai ne na janna to na dula janu bali walkauli bitaalihi lilaima ni tiba a yi sabr bi yuri e gwa ala da ku aflatu sabai ali yuri fa sayyuru limaza tu yashia ya fasuba ila sai shi a shiga ga fi tasmiya sunan na zakara shekun almadri fi kitabi hau hawla alwari bi a shiga zai ga Muhammad Baki almadri fi na kan ta fi bi hawla alwari illa a hadisin mafi labu buharina fa qala ga babu فكما تقول مجلسة يكفيها فصل الأيدية راتب الذي راتب والذي فلا لوصل وعجاجه وقال راتبي ليه لا يرى ثم ذكره سليمان الأعرج يجي محمد بن مرانا تعبرون هذا الكلام قال دخلت على جابنا جعفر بن محمد لو جابا وابنا جعفر بن محمد لا قلت وقال جعلت فداك لأنني ساعة النصوص لأنني لا أساوي إن الناس يسمون الروافد وما الروافد إذا جاء يعني راسك ما راسك فقال قال والله ما هم سموكموه وجد في غير الرافضة ولكن الله سماكم به في التوراة فقوت غير الرافضة توراة والإنجيل فقوت غير الرافضة الإنجيل على لسان موسى ولسان عيسى بالشراء موسى بيعرف عيسى suke game da suke bayan da ce yawa sallah kuma musulmi ne na sai ya yi musulmi ne da na ce ga inna dina inda Allah al-Islam addini ba sai to kai musulunci wannan da na ce yo mai sai ga al-Islam dinan fa dai bala minhu daga da wasu addini to bai musulunci an sai ta ku kullu wa lafi da kirki inna al-khafirin da ga ba mu shi tun ga so ko ta ya ga rata da saurabo kuma ya ga rata ba mu jira in ga shi da abin ba mu biye lan da tulu shi ya yi ga rata da al-Qur'an ba wakati ne similarity da tsakanin shi a jirgin abin da wani abin da wanda ya zau wanda ya zau a tsakiyar yi shi an ci da ya wuce sama na ya kusa da ya ke gina ya wuce shi a kun gaba na tana na maryamu ga waya ci da nan a tsirarra ci ba su gaba na tana na ya kaga waya ci da wala ji ganewa ke gina ya wuce shi adugulu mutasiyan manya shi wani اتخذوا أخبارهم ورهبانهم أربابا من دون الله من أتيغتي أن يصدق قلوب تاتيها يماجه أغاثي يدير أجي كذا أجي كذا أجي كذا سنا بجي الآن سنا بالآن شو سنا بالجنة سنا بالكذا أو يشتكم من الجنة أما ليه يقال لما واجه نما لكم نما لكم يجي نقدر يوم مصابين شيئا يوم إمام واجه يفعل لغاني بجدو بدي فلغاني ملايكا لندو ina akidar wasu nufin na da musaka ne shi a yau gangani da yahudi na na daga kiyo shi a ajenon ne ka da wani shi na johnson da yahudi ya nan ikan yaji wuce ta shi a yau kuma bai yiwa eh me ya abu yaji bari ma alhamdulillah yahudi ji e jira kuya yahudi ya jira kuya shi a cikin zuku a za a yi kira ya bude na nasha tura ku na nasha mai makira yahudi a ga ya kama ta kaza a cikin gaba na zuta ku ko ko wai da ya ku shi ta yi tun mai kuna mitin isa e me wani da ba ya da kai da a cikin yau ko ga da nan a ta ga shi a ga so mu a ga ku a da wai wai a na kunya a sa gaba na zuta bai a da kare da da Qur'an بعد ذلك الله تقول كنتم خير أمة الله للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر لا في أجل ليس عاقة أنزل وجعلنا شو جارك كاتب هنا كنتم خير أمة أخرجت للناس ولو بعد ذلك الله تقول بلغ ما أنزل إليك من ربك فإن تسأل فما بلغت رسالته هنا أقول جاءت يقول شنو بلغ ما وزير إليك من ربك في عليم أقول في عليم بتعطيه ليس غرور الله يجيه وقيل أمر في مدرسة مرافضة هي إن رافضة لأن مجاوز هذين التعليم يقول لعلم يبدو الدنيا في المسيرة فقالوا أن يتبرأ min azzabi da umar agwa wata da ya fi yawa da agwa da wani da ko da ya hatta da ko da ba a ba shi da kan yori fa kana da kuma sa ina jaddi a bakar da ko sahabi da ko ja sahabi ya isa sallallahu bal akarna kuma ya ce wa ba sai ko qalu a idan da suka kuma ya tago ba ya ce na wani

أقيل عقيدة البيتية نوقع إمام الأمير الصنع على المحدث فهو طيب، سبيل السلام نقام وصلوا الشيكيمة وسيرتهم عقيدة البيتية نوقع نقع إمام آه، ابن الوزير اليماني لكي يساوي حتى هذا الخلقنا نقام وصلوا الشيكيمة وسيرتهم الإمام مقبل الواجب يا أخي وتكي عقيدة البيتية نوقع الشعبية وتكي وتسوه ẹgbọ́n náà láti àfihàn ẹgbẹ́ yìí ayé pírẹ́sẹ̀tì àti ẹ̀yà àtijọ́ àti òṣèlú ìfowópamọ́ ìyá adé bá. kando soso a ga maza bai alhasawi a wani ilaji ko kando tashi a damuwar wani soke maza bai a gwaji ko biya ji da wasu ko maza a cikin ga ɗari jira na ku من الكلاب ماشي على يوم الكيف تبعثوا تجربة كثيرة من ذي وقيل غرس من الثم مراقبة لرفض اهتمامة أبي بكر وعمر إيا المراقبة أن يكون إيجير إيجير الشيء يتشير إذن أبقى تريد ومر فإذن أبقى كم كل السنور إني بعد سنور أنه مرر فإذن أبقى إذا يكون دوره نقع على مسلم شوري سيدنا بكر يوجد على يعني جبات الواو يا يعني نبي صلى الله عليه وسلم سيدنا بكر قالوا كيف جانب يعني هذا يعني قال دخلت انا وابو بكر وعمر وخرجت انا وابو بكر وعمر هذا اللي سابقا تقول يا سيدنا عمر ما هذا لنا سيدنا بكر الله سيدنا بكر لا جانب يا نبي ما عرف الناس ليش هو واقع انا عايشه عايشه اللي يقولون قيل أقوى من الرجال من دباتي وقال أبونا لما بحر الشاسي فقال أبو بكر أوكي لا نيجا تاني سيجا يقول هذا يقول هذا بكر يروح ويشيا جا فأنا ما يقولش قلت جوبا يقولش نجي فدا يا جا جوبا وصابه الله يجزيه بعد بنصر نفسه وين عن الفحشاء والمنكر والبغي ده أجا الفحشاء يا بكر والبغي يوبر والمنكر في عثمان والعياذ بالله فاتا شاكيه من قيل النور يا صاحبي يا عليه الصلاة والسلام على هذه السيدة عليه الصلاة وقيل لم يتمنع ثم بذلك لربه مسلم أي إغاثة الزراعة من عزيزه هذه الجنة فقط ينظر إلى كم تنقسم فرق الراتب دا كل يابد فرق الراتب بدون جاء في كتاب دائرة المعارف وبين كتاب دائرة المعارف لنا دائرة المعارف لنا وإذا تنفيذها فقال جاء يلا نعم. ولكن أقول عليك الله تعالى من الصوت tó o já tuṣù wọ́n ti ra tuṣù àwọn oṣù gbogbo wà gbàgbẹ́bí ọ̀tá rẹ̀ ṣe kí ẹnu ọ̀bẹ̀rẹ̀ náà rà sí lọ. àtọ̀gbọ́ àdìgbòrò àtúrọ̀kù ṣì kì yá dẹ̀gbẹ̀ wọláyé ṣí àdáná ojú wọláyé wọláyé wọláyé kújà kújà kújà kújà mẹ́rin ìrìnsàkìrà àlùkìrẹ́sì àtàlàtì ọ̀sẹ̀ sí àlùkìrẹ́sì náà wọ́n kẹ́sàn-án kuke zaune jirgin jirgin ajiya da kuke sai su gwada da yadda wani sai yin nasa hankali kan so shirka wuce na zuwa ne wuta shi an ci kawai za ta yi wuce na zuwa da kuke da nasu na mai da ta zafi ya ta mai da ta zafi kanin su yahudu ne sai nasara ana shi to kanin su nasara ne sai yahudu ana shi wa ho da su da bal ja'at ar-rasuli ماذا بقي الجماع عند جميع الفرق المذكورة في الحديث أتكون يعني جاء في في في في حديث هنا لبقى عندهم هم يعني جاء ناس وعلى كبتة جاء جاء الحديث في الفرق المذكورة حديث نجا علوم جاء كان إذا صلاة وصلينا جاء أتوا على كل كان يكون جاء كائن نجد جاء بعد دار فلا يكون شيء ولا يكون شيء أجنبي

shi a kai a sunna sashi ne a ga a ga ke dina na arabiya a ga a ce a sunna ne ma turkiya ga ga a dina ga a na shi a sunna ne mutasa ga ga a dina ga a tauhidi zama tauhidi ma to ko ko na tunne ga ka a

wata shi a cikin zaɓin ibn sirta yin maliya a ga za su doki wani ga za su ne ke da ke ce yi ma wa shi da ta su ne a fiye sirta yin maliya a fiye shi a yin maliya shi a ga za su ne shi a nan alu su ne juya lalle halalitan da juya lalle har su ba su na kuma da su fi maliya ba suna yawa ba na zuwa ga yi waya ويبقى الزرق عبد المجيد عليها إنسان طبعا وما بقى إنتي أولوها ذكرة وكان أتلاعب بتاعي اسمه جعب صناعات العجيب قيل لا يشعر في عليك عبد يقول أقول إيه ويقول أدي العالم عقيدة إيمانية الكتاب ودنان وكنا قاعدوا وأتوا كسر لعنه وإذا صلى عليه لعنه ولن يدونه فيها ومقاتل صلى وكل هذا كله وعباد وعوان كده شيء أقول لهم وعقيدة شيء إيمانية عقيدة الشيعة الإمامية دي قال إن أنا أشهد أن أنا أفكر إن تعالوا وقالوا التفسير الشيعة التفسير الصادق بعد الشيخ الأكبر الجمال بغفر الله فضل ذلك الذين كفروا امرأة موسى وامرأة موسى كانت تاتا تعبدين من عبادنا صالحين فقالت لا ما تغنيني لأنه عمل الله شيئا أعزم صلب ضربه الله لعائشة وحفصة شيخ لا يسلم هذه الاثنين شيء حفصة لما قال فقال تاو ما نعتي من فقال فقال إلا الفاتح فيه كده حتى بابنا الناس إلا عيش عليهم على الأرض من الدينار لكن أنا عيش على الدينار فوق إلى شيبة من الخيانة غير كده فقال تعالى على الخيانة إلا بعد أعطيك شيء أي ما هي أعطيك أي ما هي هذا القرآن يبدأ على الدنيا إذا عندنا مصحف فاطمة مصحف من أنا فاطمة ده يعني في سبعة عشر ألف آية آية تقول جدا في القرآن وشو ليس في القرآن القرآن من القرآن من القرآن في كتب الله أكيد أي معنى يعني شيء أي معنى يعني شيء أي معنى يعني كذا إذا فيه جمع إذا كذا كذا أجل من صار قبره سيفا طولا ما جاء قبر امام سيد كان فمن صار الله جاءه قالنا جلا بيت لا نعلم ايش كان وما كان بيت جاء لا تعرف ويجي بيشوف وجايات kaga man zara kan musayi zato nan nan ya zato bari ma musayi ne kare kamar zara Allah ki dosi kai kaga inna Allah hakika sai yanzu ila suwal qabla musayi qabla an yusra ila ali mawqiti e fara fa da ya gaji da ya gaji kabar sai da sai ne to ko kyali to ko biya to ko fare yayi to ko to saya كانوا كل رجال قالوا لنا لأن فيها أولاء أولاد زنا وليس فيها أولاد زنا أقول شيء على قول الجيش اللي مجمع ضمن الجيش لذا تاج قوين نتيو زي ما قال كل جهاز تعيش تاج بسوق شيء بسوق وكفون جي. إذا اشتبكت الجموع على دفوني تبين من بكالي من تبعك عقيدة يجبوتو بالي بالله لا اله الا الله حي على الجهاد وكلمة الله هي الدنيا وجيك وجينا نجي شعب النور شيء أجي عقيدة شيء أجي على كل راجل ترفو قبل اشتياء لقائمنا فقائل وصاروا فيه وبدوا من دون الله شيء أنتو لقد لا كنت تدوني عقيدة هذه كاجة الإمام المعجب كان الأمر صار يصاروا kaki da yake ga mutum a ga limamul ma ga tiya wuce kuranu ga ba hukunta ga ba ne ta yi ya kuma hukun ya yi ya yi dawuda ga ba hukunta ina a ni goma duwa shi shi eh, ya a duwa ya ji kirki ya ni ne ya ni muhammadu ga ba hukunta ibe da àdébí lẹ lọ́wọ́ lẹ́yìn ẹ̀kú kàlí lẹ ju ìyá ẹ̀ka yìí tòkó yẹ kó wẹ kéde yẹ kó yẹ wà kéde yẹ kéde lọ́sọ̀ wọ́n tó máa kó lálẹ́ lẹ́yìn ẹ̀kú tó ta lẹ́yìn wọ́n ti ká wù bá àti àtijọ́ ní àgbè yìí yòwò àfihàn ìsù wù ìsìn wọ́n sùn àti ìsù àjù yẹ lọ́wọ́ tó yẹ kíkọ́ wà á lẹ́yìn tẹ̀mà mú yà jù mẹ́rin ojú rọ̀. Sun ya ci da wani kitabu sunna, wuce da a cikin a cikin sa sanin ga kawai sai ke sun ga da kake ko shi ne ke ko sai shi ka tsara da shi da shi sunnu ga gari da sunna wuni sunna ba ku ga gari da sunna ba wuni nga yi shirya da shi ma ne shi a shi a duk ga ta ba sun ba da kula da nga ba su ne ba sun ba da kula da nan nga ba su shi mun ba da kula da nan wa ba ku kula da kula da ke da kula da nga ba ku ba da kula da nan nga nga na na ita ji a ji ba da kula da nan nan ba sun ga shi mun nga ale bi ka sunu jɔ sunu yi ka jiri sunu ba ko sunu ba yi ka jiri maa te si a ma ka sunu yi muhammadu ibn hasan muhammadu ibn hasan na alaafo wula asɛri na ma ale sɔmu jɔ ala ma bɛ sunu muhammadu ibn abdullah wɛrɛ ka jiri ba na o. لما ذكر التقريبي التقريبي أن الفرقة بلغت 300 درهم الافريقي الخطط والاثار يا الافريقي الله تعالى الافريقي من يعيش يوم جاي من يدعي الشيخ بكر ابو زيد ما ngali ta ce ma farna kai kai to mufrata ce tauhid ya rubuci yana da kritika ne da tajiri tauhid mufid tajiri a tauhid ya al-mufid marità tẹ̀lé tẹ̀lé ìyá lòdì ọ̀ ìfọ̀ àgbẹ̀rẹ̀ síná òdì ẹ̀kú ní ẹ̀yìn tá ìlú sí òkú mọ́tà ìlú sí àmà àgbẹ̀rẹ̀ tẹ̀lé mọ́tà ìlẹ̀ ẹ̀jẹ̀ òjò wò yí àkọ́ ìkáwé concentrate from a to z o ìdá bẹ́ẹ̀ bí kàwọ́ tẹ̀lé ìlú tẹ̀lé ìlú kò fi di ẹ́ àlẹ́fẹ̀lẹ́fẹ̀ àlẹ́fẹ̀lẹ́fẹ̀ náà àlùkò gbogbo أشار التالي ميكيجو لأن الراتب ينقسم إلى خمسة أقسام إن الراتب جاءت غسل على كل جاءتهم الكيسانية والسيدية والإمامية والقالية والإسماعيلية أجا الكيسانية أجا السيدية أجا الإمامية أجا القالية أجا الإسماعيلية وقال البغدادي البغدادي ميكر عبد القايم الفرق ده الفرق الفرق بين الفرق وكو وإن الراتبة التراتب قال زمان علي رضي الله عنه في أصناف إلى عليه الستة قدس البيتية بيتية وإمامية وقيسانية وغلام ما ملاحظتنا أن البيتية فقد يكون السلفي كده سيدياتي ليستني فلك الرواتب يسر إسماء صالحك الجافية ومن تلك الجافية نوليكو وقع دابتو بيشياني كم والله أبراك مدون ويقول يا أبراك مدون تبتشي بروكو ẹgbẹ́ lè bá ní ọ̀gá ẹ̀gbẹ́ wà sí lẹ́jì àṣí àṣì wọ́n wẹ̀yà àjá àlùkùrá ní wájú. nọmba tù wà sí àdìsí méje méje à kati ya kata kuna suna wa mungu makalo mungu wa amaga da ya kuma suna suna ya ci ya umma a ke ya na ma ke ke ne na ma da sha ke na da shi da ke umma ki kun shi ba zo fa shi da ya ke ta amma daga lokacin da ta nan to ma tiri wa ke ne ta yi ya bane da yi mata ne da kan da shi da shi ya shi nan wa su wa ne ta to ya ne to ya ba shi da lamarin tafifa to ku ya jamal to ku ya siki to ku ya ne fara da to ma da da kina bai to kin na ba ki imane imane ne bana ka ku fada ne na to mun ne wanda ni da contribute a cikin radio a cikin na Usman na nga malata ce kira ku ya a san ga malata ce ya ku dubu ya kira kake a gonga wa ji je kun ne ku ya wa ni ga fa bi ya ba na ta sai da shi ta da ne ta ga na Usman na amete yaga alugulani amete alikyoyoto alimarika oba alisemu kulele ki matamu kusali tatamilitu amete yaga alikatira ebo zanjile ye kujuru kuli yono nafaka yiki kuko ما إلى ما إلى البداء البداء التي يثمر فيها الرافضة هي هي عقيدة البداء من الشيعة في الإيمان بالله كان البداء تقوم بالله وتجد هذا جوجان بجاو شيء تقول يا وسيجي انك يا شيء شجاع شيء ابن على جال شيء شيء شجاع قال بدا هو بمعنى الظهور بعد الخفاء ان قد البدا لا يكون لما يقولون ان يغفر لما يتعبون او بمعنى نشأة رأي بمعنى لا يقول وأبصر 你的这一，我这穿嘛那裤吧吧。你这家子这些，我我讲在民族路这家这家不说呢，要是你不穿这个衣，我不去理。我讲让我就这这家我家就是这个衣服，家家们都说你有文化了。我穿上这双裤吧，买点这些东西哈，你看看。 yake wasu da zai ka sai yake yi na in a sai ke ne lafi da rafi ba amma na ta ne da sirri da da ba ne da da da rafi ma su shi shi a cikin shi a ga haɗin wasu a da hanyar yi ne ne ko a fage yi ne ba ka da mana su a cikin shi kan shi a ga sai biyar a ga sai biyar da da ko sai ke da nalo نجي عن الرجال بالصلصي قال لا سمعت رضا يقول جونا الإمام الإبادة ما بعث الله نبيا إلا بتعليم الخمر ستة إن كنت سيدي عليك يا جارام وعن السر لله من بلاء المناح يجب أن تلك يرسل ذاك الباجي من التوحيد ولقد بعثنا في كل يوم رسولا أن يقول الله والسلم الطاووس ya tuntun su gaji al'umma ko gaji buta ya Allah ma lafiya da samu ki wa illil ummati illa ala tira nadir oh god ya da ga Allah ya da Allah ya da وأنا جاء من أنه قال لما أريد الله أجب شافعي بشيء مثل البلاء نجاو وسفوا على قوة لا إيمان بالبسيط بلاء وسكينا daga ignore daga gabinci daga masuba sai su da yayi yin dondo na ya ga mukhalifa da ayi wa ma fi sudur ke ne da ko da maro sai dare inna allaha inda wa ilmu sa'a wa inda zil gaita wa ya ga ma kila rahab wa ma tadri nafsu ma za ta tudu gadan wa ma tadri nafsu bi ayi ardin tabu sai ki ga yayi ya alkiyama ngai su je yo ko ko ya da ba ta ram da ki ne ne kuma ya sai ga yo wa ma ta dina kuma da ta tibu da zan ke na da suna sai da su buji wa ma ta dina sun bi ayi arbin ta mutu zai ku hanji ba da wa su dina ba da sai sai ku ga dai shi da ne ba bore amma da na shi a shiga ko ya e kiyo a ga a ya fi da alfada ko sai جعل الله عز ذلك علوا كبيرا سيجعل سكين لوا لوتو كان شيء شيء أجي أكيد أكيد أكيد متاجي يمتا eh a wace wa matsayin da kika can rari mare wa a wani lokaci ya kan jin bacci ni dai ga wani mari da yin da minister kashi wannan na bila yi ki ta wuta ko ya zaje ta mu daga ko shi to ne ki biya ma ko ya mu ya ji bida ko ruwa da ka san ya ji ta da ma ko ni ona ga ya ya ke ki nan eh ke daga da su a ji ke da ba ni daga da ga ki mu ta ku ni wa da da da ta ku ni daga ki mu ta ku ba nan wa da da فنادي مجاب كتلة ونزل دقل النادي فنادي مجاب كلنا ونزل جاهز فهم الفاء فلس مجاب جاهز كل خطنا جني وجاهز يا الوالد جنة ضعام لكل جناني والله يقولنا قولا يقولنا وابسل فيتي بعد فيتي وما كان لفيتي والله صاول ولا لسيادة ولا واحد كان جاهز يا كمان wannan jini wahidi a dole min jini auliya a nabi ni ke don ga wani fata ya ji ma mutahawi الله أعلم حيث يجعل رسالته سيجوك كان بلو العطا فيعني الدول ebogo teeki yonga yinono meshi ay metogo jani wakabe bila kuma di tarihi wala ja wana nda mo buta sige yukaji ali na je jaje wa mo kiyo wa ba ke zaki ya ke zaki na after a two to twenty years ya zaki ya ke su kaka kai su ne ki sai man na ji muta da nuna wuce da kin ne ki a wuta da ni ne ji muta da kin na so kin na ji ji ne kin na fa ma wa ajanna ta wuya ke ba na kai alhamdulillah wuje wuya to ajanna ba ne ko ne da ke to muta da ne ke mun wuce koyi zai ga hutun na zaɓi wanda kan na yi zaɓa ya da ke ke ke ga kunzul hakan musulmi ya wuce musulmi fiye da sai fayar da juna jana ilmi mafi da maula subhanahu wa ta'ala ke ya ke ba bai na mutum ma na kuma wawa sa'idu zai zama a na annabi sai shi magana ya sune ga bidda sai ya ta kuma ga kullu ya nan farki samawati wal ardi bi ghayri illallah idan yusma bi sinada bi dini yadda guna sai biyo sai Allah وفي المقابل حب الإحسان ذنوب يعتقد الرسول أن الأي حتى يعلمون كل الذنوب أغير ما بعد يذنب ولا تحفى عليه عليهم الخاسئة متى إيه بنصير ما ويعجب وإياه منا هذا فيه مبادرنا ويا عقيدة الإسلام لا عقيدة المسلم جو هذا الرجال يا نوح بكسا سنة لا نكسا سنة لدينا آه الله أعلم فإن شاء الله تعالى بابا وكان راجع عن الجاهلين سكالا فيها malamai za a ci shi na sai ce fadi ji makaranta ne subhanak allah wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh